oya oya take madam mi <laughs> so you now wan pick my call. Then bomb me where? Mommy of life toilet o mommy. Where my car. Mommy, now small things remain. if my car not ready before kokoro oko tomorrow. Uh -uh. me and you go put leg this inside one trouser lie? That's my phone. Yes, ma. Yes, ma. Yes, ma. Look, knock out this phone, no. Oh. All right, ma. Yes, ma. Ah, ah, hey, Majo, Majo, jẹ kí ni. mami no be you don't waste your credit when i finish i go call. you call me <laughs> me wey my middle name na credit. wey glo dey give me boku boku. glo amẹ̀bọ gbàlọ́pọ̀ márùn-ún owó òpè rẹ láti pe gbogbo ẹ̀ka àpè testa five five five star pin hash láti lo káàdì ètò rẹ. dis talk talk people abeg give me my phone make i dey go jọ. ah ta ló ń sọ tọkutọku yẹn.